أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعى وقفهم ولهم وبعد ذا لهم تيو تسيني لهم وعقوقات ولا لا في على راتين أدوكفهم ولهم وبنام أترى إكيك فما نبي ومحمد صلى الله عليه وسلم ànábì tí ọlọ́run rán sí wa láàánú fún gbogbo ayé ìkẹ́ ìjẹ́ kó máa bá ànábì náà kó máa bá àwọn ará ilé kó máa bá àwọn sọ̀hábà gbogbo tó bá fi dáadáa tẹ̀lé ànábì náà tí ó fi jẹ́ ògbìn àlìkìyàmọ̀ gbogbo àwọn olùkọ́ wa ọlọ́ba san ẹlẹ́sìn olóore àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo wa náà dákun ìjọ jáde ní sàǹbà wa ṣe fún wa bẹ̀rẹ̀ àmì tí ìyá rahman rahim. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a tún máa tẹ̀síwájú níbi àdéhìí tí à ń kà fúnra wa níbi tíra miato àdéhìí lè tí a ṣàlàyé fúnra wa pé àkójọ àdìsí náà wáyé láti àwọ ṣùgbọ́tù dàwíyàtìlì jàlìyàtì fi zulfa láti lè jẹ́ kí àwọn mùsùlùmí ká lè ṣàǹfààní nínú tírà náà àdìsí tí a kà fúnra wa lálẹ́ àná tí a mọ́ gbàgbé a sọ fúnra wa pé àdìsí náà ó jẹ́ kan gbòógì tí yóò máa júwe irú iṣẹ́ wo lẹ̀dá lè ṣe tọ́rọ̀ wọn gbà lọ́wọ́ ẹ̀ kí làwọn nǹkan tá a máa wò nínú sẹ́tẹ̀dá ó ṣe fi jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá àṣàlàyé ilé ìfúnra wa bó tilẹ̀ gẹ́sí pé lọ́pọ̀lọpọ̀ wà gan àwọn sábà sọ wípé irú àwọn àdéhùn wọ̀nyí òun ọlọ́run fi yanjú wàhálà kú òfin lọ́rùn àwọn àfáà torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín náà láyé lóde òní oríṣiríṣi ni wọ́n máa fojú yàwòrán ẹ̀ oríṣiríṣi nǹkan ni wọ́n á máa ṣe tí wọ́n sì máa júwe ẹ̀ gẹ́gẹ́ bíi wípé ìbáwọn fi ń sin lọ́hùn náà ni ṣebí àníyàn àwọn dá lórí ẹ̀ tí ò sì ní jẹ́ ìbámu sí tí sẹ́rà ìsìláàmù ní ká ṣe. àdìsí yìí yanjú ẹ̀ wípé ìtẹ́ bá ti ń ṣe náà tí ò bá ti jẹ́ ìbámu sí sẹ́rà sí tó fi ìsìláàmù ní ká ṣe tí ò bá ti jẹ́ ìbámu sí tí ànábì ní ká ṣe àbí tí àwọn sọ̀hábà ṣe ó túmọ̀ sí wípé kì í ṣe ìjọsìn náà nìyẹn lọ́dọ̀ ọlọ́run. bákan náà tí nǹkan bá sì tún jọ tọ́lọ̀ ní àṣẹ náà táníyàn bá ti kú tí ìṣe ní títorí ọlọ́run bá ti kú ń bẹ̀ kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run náà nìyẹn torí délé kákíyèsí méjèèjì ní gbogbo àwọn tí a bá ń pè ní ìtàfíńjọ́sìn fún ọlọ́run. àdìsí tààrọ̀ yìí àdìsí àfáà bó ríra náà lọ́nà bá yọnu sí i òun náà máa sọ fún wa àwọn ẹ̀kọ́ tó yẹ kí mùsùlùmí máa fi lu inú ilé rẹ̀ bóòlù ti yẹ kí iná lé mùsùlùmí bóòlù ti yẹ kó máa rí kí làwọn nǹkan tó yẹ kó máa ṣẹlẹ̀ nínú ilé mùsùlùmí àti pé kí làwọn nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة أخرجه مسلم àdìsí yìí gẹ́gẹ́ bá a sọ fúnra wa anábì ń sọ níbẹ̀ yìí pé látẹ́jì àlùbù yóò tẹ̀kún mọ́kàbìr ẹ̀yin mùsùlùmí ẹ má jẹ́ kí inú ilé yín ẹ má sọ ọ́ di sàárè ẹ má sọ inú ilé yín dibi tí wọ́n ń sìnkú sí ẹ má jọ dà gẹ́gẹ́ bí ibi tí wọ́n ń ṣe kíni o tí wọ́n máa ń sìnkú sí. Si inna shaitana yanfiru minal bait torí pé èṣù tẹ ẹ rí yẹn a máa sá kúrò nínú ilé irú inú ilé wo alladhi tuqra'u fihi suratul baqara gbogbo inú ilé tí wọn bá ti máa ń ka suratul baqara ṣètò ni máa ń sá jáde kúrò nínú ilé yẹn báàdì sì yí bó ṣe máa náà ní ṣùgbọ́n kí ni àgbọ́yé kí ni níta la á fi mọ̀ yí pé ìtọ́ yẹ ká máa ṣe nínú ilé wa àti ìtọ́ yẹ ká máa ṣe ń bẹ̀ ni ẹ gbọ́dọ̀ sí bẹ̀rẹ̀ yí pé látẹ́jì àlùkù yóò tẹkùn mọ̀ká ọ̀bẹ̀rẹ̀ ẹ má sọnù ilé yín di ṣàárè ibi tí wọ́n sìnkú sí ẹ rí i pé ọ̀nà méjì ni ó tú sí ọ̀nà aláwọ̀kọ́ bọ̀rọ̀ sí wá lọ́gbọ̀n dan ìtumọ̀ rẹ̀ ni wípé a ó rí gbọ́yé ń bẹ̀ yí pé ẹ má máa máa sìnkú sínú ilé ló fi jẹ́ sí pé mùsùlùmí máa ń ní itẹ́ téèyàn máa ń sìnkú sí ni a wàá rí lórí lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lénìí wà ní irọ́ o ojú orí bàbá wọn kó wọn mọ́ adójú orí bàbá wọn mọ̀ à kódà o ojú orí ìyá wọn òun gbọ́dọ̀ rí kó wà lẹ́ńkùlé òun kó wọn máa rí ni àìlágbọ́yé ẹ̀sìn ló ń jẹ́ bẹ́ẹ̀ torí pé irú òkú tí wọ́n bá sin sílé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni ó fò dá nísìnyí òkú tí wọ́n bá sin sí itẹ́ ibi tí wọ́n sin mùsùlùmí sí àwọn àǹfààní tí ọmọ jẹ́ ń bẹ ọ̀pọ̀ gbogbo ìgbà táwọn èèyàn bá ti ń lọ lè ṣe ziyara bẹ̀ táwọn èèyàn bá ti ń wọ ni wọ́n máa ṣàdúrà fún gbogbo ìgbà tí wọ́n ti ń lọ lè sin òkú kọ̀ọ̀kan síbẹ̀ òun ni wọ́n máa ṣàdúrà fún mélòó mélòó sàárè tí wọ́n sin sílé lẹ́pọ̀ àwọn èèyàn máa tẹ̀bẹ̀ kọjá ni wọ́n sọ dòbòmí ìdórí àtàngàn káyìn ni léyìí tó sì jẹ́ sí wípé kò ní sí ẹnìkankan tí ó padà máa rántí rẹ̀ máa yọ̀ọ́ máa kọjá lọ ńbẹ̀ ni òun ní mọ kankan tí ń bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n gbogbo ibi tó òun ni àdúrà tó máa ti ṣe fún gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ yóò máa kárí òun náà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún sọ fún wa yìí pé ká má sọ sàárè wa ká má sọ inú ilé wa di sàárè pẹ̀lú ìsopapọ̀ ọ̀rọ̀ tó tẹ̀lé ó túmọ̀ sí pé àwọn àfáà mi jókòó ìwà yìí pé a jẹ́ sí wípé níbi tí èèyàn bá sì kú sa ní bá ń jẹ́ sàárè èèyàn lọbẹ̀ kọ́ wá pé òun lọ́mọ lọ lè ka kùránì ń bẹ̀ àbí òun ọ̀ adébẹ̀ òun ọ̀ mọ̀ wá lọ lè ṣe náfìlà ń bẹ̀ wọ́n mọ̀ wá lọ lè kírun bẹ́ẹ̀ eléyìí ní nínú ìtumọ̀ tí ó tún ní náà nìyẹn torí pé kíni ni pé ọ̀rọ̀ tó tẹ̀lé kó ká pé ọ̀rọ̀ yẹn ó so máa ka kùránì ńbẹ̀ ni níta yín nìyẹn torí pé sàárè kì í ṣe ibi tí èèyàn ti máa ń lọ lè jókòó pé máa lọ lè ka kùránì inú ilé wa náà ò rí inú ilé wa náà gbọ́dọ̀ pààyàn ní téèyàn ní máa ké kùránì ń bẹ inú ilé wa gbọ́dọ̀ jẹ́nu ilé táti máa ka kùránì táti máa gbọ kùránì káwa wo ọ̀pọ̀lọpọ̀ inú ilé mi lénìí pẹ̀lú bá kọ́kọ́ jí láàárọ̀ ntí ọ̀kọ́kọ́ wòwò ná ẹ̀ntí ọ̀kọ́kọ́ tẹ sẹ́ẹ̀tì yóò kọ́kọ́ tẹ téèbù yóò gbọ orin oríṣiríṣi ná orin oríṣiríṣi ní ọ̀kọ́kọ́ abẹ́lómi ó ti mọ táyà gbà nǹkan kan nínú rédíò rédíò yóò Si ó sì máa orin kan tí wọn kọ́kọ́ plé tí wọn kọ́kọ́ gbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó tako bó ti yẹ kí inú ilé mùsùlùmí ó rí eléyìí ọ̀sán pọ́sọ̀yìn àdìgbèfè rí ṣùgbọ́n àwọn nǹkan kan tí máa ń fà wá aburú tí máa ń fà wá ni irú tá ànábì sọ pé ní ìnà ṣèyítọ́ ẹ rí èṣù yẹn fi rú mìnàlì bẹ́ẹ̀ a máa sá jáde kúrò nínú ilé irú inú ilé o alẹ́ ẹ̀dẹ̀ tó kára o fi ìṣòro àtòlùbákọ̀ àti bá ti ń ka sọ́ọ́ àtòlùbákọ̀ rà mẹ́ẹ̀ níta àmọ́ gbọ́ yín bẹ́ẹ̀ náà ni wípé gbogbo inú ilé tí mi wá ti ka alukur'an irú inú ilé bẹ́ẹ̀ ìmọ̀ rọrùn fún èṣù láti jòkó mbẹ̀ gbogbo inú ilé tí mi wá ti ka kur'an ìmọ̀ rọrùn fún ṣètọ́n láti jòkó mbẹ̀ tí ó máa bá ara inú ilé náà gbé ni torí ìdí eléyìí eléyìí ká mọ̀ pé nínú àdìsí agbábọ̀ yẹ pé gbogbo ẹni tí ó ti fẹ́ kí sùn ojú sínú ilé òun ó máa ka kur'an níbẹ̀ pàápàá jùlọ ó tún wá dá yẹn rí pé Suratul

kọ́lọ́n kọ́ kàwá kún ọ̀kan nínú ẹrú tí ó sòrò ìtayé àti tàlìkìyàmù bi rahmatihi ya arhamar rahimin wa sallallahu ala sayyidina wa ala